mo ní ọ̀rọ̀ ní yọ obì lápò ọ̀rọ̀ yìí bákan náà òun ló ń yọ idà lápò lágbára ọlọ́run ọ̀rọ̀ èmi àti yín kò kú ní ṣe ikú pa torí pé ọ̀rọ̀ yìí ti gbé àwọn kan dé bèbè ẹ̀wọ̀n ọ̀rọ̀ yìí ṣe àánú ti gbé àwọn kan dé inú ẹ̀wọ̀n ọ̀rọ̀ yìí dẹ̀ ti mú àwọn kan lọ̀rọ̀ yìí ti mú àwọn kan lówó ọ̀rọ̀ yìí ti fún àwọn kan nílé ọ̀fẹ́ pé ah, ọmọ ló hùwà báyìí ọmọ ló ń lọ́rọ̀ gidi lẹ́nu báyìí ẹ bá mi fún nílẹ̀ ẹ bá mi fún nílẹ̀ mo lọ́rọ̀ ti mú àwọn èèyàn débi iṣẹ́ gidi ẹlòmíì lọ ṣe íńtávíù ni ó kàn débi ó kàn rí pé bó ṣe ṣe sọ́gà ọ̀gá àwọn pa kò mọ̀ pọ̀ gani kò ṣe ń kọ́ ah, ah, ọmọ ló lọ́rọ̀ tútù tó dá báyìí lẹ́nu àníkẹ́fún níṣẹ́ lágbára ọlọ́run ọ̀rẹ́ mi àti yín kò wúkú nípa wá ọ̀rọ̀ ẹnu wa kò ní ṣekú pa wá kò ní fún wa ní wàhálà kò ní fún wa ní ìdààmú ẹ̀yin mo fi ń kí wọn káàbọ̀ sórí ètò AkiiYin bẹ́ẹ̀ ni mò ń kí yín nílé mò ń kí yín lóko mò ń kí yín ní gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa wo èmi ọmọ yín olólùfẹ́ yín Sophia Abẹ́ní má tẹ̀sùn bẹ́ẹ̀ ni o mo lẹ́mi lọ́mọ orin tí ò ṣe é tẹ̀sùn èmi lọmọ wọn lódò ẹ̀gbọ́ èmi lọmọ wọn nílùú ìjẹ̀bú òde ṣẹun pé mi mo ṣe wàá wo ní tèmi ò ṣe é tẹ́ torí kò yí sì kò rọrùn rárá fó dẹ kó jí ní jíǹjí àárọ̀ kó wọn lòun fẹ́ lọ sí gbó ọdẹ òun fẹ́ lọ ká òun fẹ́ lọ pa odidi ẹlifáǹtì odidi erin tóun bá dẹ̀ wàá pa erin yẹn tóun bá ti pa tán báyìí òun máa yọ àwọ̀ kúrò lára ẹ̀ tóun bá wá yọ àwọ̀ yẹn tóun máa sa orí àwọ̀ yẹn lòun fẹ́ tẹ̀sùn lọ́jọ́ yẹn kókó lè ṣeé ṣe òun mo ṣe lẹ́yìn lọ́mọ wọn oníjẹ̀bú òde mi lọ́mọ odò ẹ̀gbọ́ bẹ́ẹ̀ ni ọmọ mátẹ̀sùn lèmi ń ṣe orí ètò akínyìn ni mo wà mo kínyìn nílé mo kínyìn lóko mo kínyìn gbogbo ibi tí owó jà erin Orísun tv dé tẹ́ńpẹ́ wa ni bàbá di sọ́ọ̀sì níwà àwọn agogo lórísun Orísun wo òdẹ̀ nígbẹ́ láṣẹ Èdùmàrè lórí ètò akínyìn lónìí hmm ẹ mọ̀ pé nípele nípele lètò wa nípele nípele ìpele àkọ́kọ́ ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe oríṣiríṣi nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígboro èmi rẹ́dì láti fún yín máa gbé yín débẹ̀ tán ni máa já yín sí torí pé mi ò lè jẹ́ kí etí ẹ̀yin olólùfẹ́ mi kó di sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé kẹ́ máa dé ta kọ́ máa ní ẹ ṣẹgbọ́n pé kinní kan ṣe kinní kan mi ò gbọ́ ẹ gbọ́ báwo tẹ̀dẹ̀ ń wo Orísun tẹ̀dẹ̀ ń wo ẹkín yín ṣé ṣé má tàzùn já yín sí ni èmi máa já yín sí bó ṣe ń lọ bó ṣe kò tí ì ní balẹ̀ báyìí tèmi ti máa gbé sókè tí máa ti dà padà sẹ́yìn ara alẹ́ <laughs> ó ti yẹ yín nà. bẹ́ẹ̀ ni bákan náà ẹ ní àǹfààní láti kí àwọn olólùfẹ́ yín ní bàbá ń kí ọmọ bàbá ń kíyàwó ìyàwó gan kí ọgbọ̀n ẹ̀ pé ọkọ mi olówó orí mi alẹ́ nobody mi ò ní rival alẹ́ nobody ó ṣe okú ìtọ́jú ilé okú ìtọ́jú àwọn ọmọ okú ìtọ́jú ẹbí torí ṣàṣà lọkùnrin tó ń tọ́jú ilé láyé ìsìn gbogbo wọn pariwo máa ń rẹ ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì ọkọ tó bá ṣe dáadáa ó yẹ ká kì í ni gbogbo ẹ̀yin ìyàwó náà ẹ lẹ́tọ̀ọ́ láti kí àwọn òbí yín torí pé kò ṣe pé tó dẹ̀ ti wá fọ́kọ tó ń sìn àbẹ́ ti wà ń lé ọkọ ẹ̀ tí wọ́n gbàgbé àwọn ẹ̀gbọ́n àbí àwọn bàbá àtìyá tó yín sáyé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò sẹ́ni tá a lè bá yín kí mo lọ́gàá ń kọ́ ọmọṣẹ́ ń pẹ́ ah ọmọọṣẹ́ yìí mo gbé fún òun lónìí torí pé ó ń bá mi ṣiṣẹ́ mi bó ṣe yẹ kó ṣe kò tiẹ̀ rò pé ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé táwọn kan ṣe òun ò ṣe bẹ́ẹ̀ ó ń ṣeṣẹ́ gẹ́gẹ́ bí pé family business ẹ lè bá ẹ lè porúkẹ̀ wá tó bá ti tẹ̀ sí wa báyìí mo máa da padà sáwọn èèyàn pé à ẹ bá mi kí ọmọọṣẹ́ mi tó ṣe dáadáa mo ní ẹ tún lè kí ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ ni ó ṣọjọ́ ìbí ni ó ṣèyàwó ni anniversary ni kò sí nǹkan tí wọ́n ṣe tí èmi má tẹ̀sìn yóò ní bá yín kí lórí Orísun bẹ́ẹ̀ ni lórí ètò Àkíìyín màá bá yín kí wọn bí ẹ ṣe fẹ́ kí bá yín kí wọn ẹ̀yin tí wọ́n lè request orin torí pé orin mi máa ń wọ̀ tó máa ń gbìyànjú lọ́kàn tó máa ń gbìyànjú nípa orin mo dẹ̀ fẹ́ jó sí o orí ètò máa fẹ́ ṣe ẹ lè ẹmọ̀ kó máa họ́dà oúnjẹ ẹ lè họ́dà orin lọ́dọ̀ tèmi èmi àbá yín dìlíbẹ̀ kò wọ́n ṣẹ̀yìn kan tí máa dìlíbẹ̀ fún máa tún wọ́n bá yín dìlíbẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ wa tó wà káàkiri gbogbo àgbà ńlá ayé kò sí nǹkan tí ẹ ò lè fi ránṣẹ́ lórí ètò Àkíìyín bẹ́ẹ̀ náà mo dẹ̀ ti máa máa sọ oríṣiríṣi gist bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ gbogbo ohun tóun tó bá ń ṣẹlẹ̀ báyìí mo máa fún yín mo dẹ̀ tún máa máa bá yín gbáwọn àlejò ọlọ́kan òjọ̀kan eléré orí ìtàgé ó máa wà ń bí àwọn tó yẹ pé wọ́n wà lẹ́yìn eléré orí ìtàgé pé àwọn kan wà tó yẹ pé kó tó ní pé fíìmù jáde processing àwọn tó máa wà níbẹ̀ àwọn cameraman àwọn tó máa gbé boom mic dání gbogbo àwọn tó yẹ pé a kì í rí nínú eré orí ìtàgé ṣùgbọ́n tó yẹ pé àwọn ni wọ́n ń ṣe àkójọpọ̀ eré yìí fún wa láti máa wò gbogbo wọn ni màá máa kó wá àwọn director àwọn producers gbogbo wọn pátápátápátá ni màá máa kó wá síbi láti máa jẹ́ kẹ́yìn èèyàn wa mọ bí ó ṣe ń lọ bẹ́ẹ̀ ni o lórí ètò Àkíìyìn bákan náà ìlera kan ní ìlera lọ́rọ̀ ìlera alára gbogbo àwọn ohun ìlera tó ṣẹlẹ̀ nínú ìlera wa pátápátá ni màá fún yín ṣùgbọ́n kó tó ní pé màá wọnú ètò lọ torí pé àlejò wà ńlẹ̀ lẹ́nu ó wà ńlẹ̀ gidi pa ni kí tó lọ ẹ jẹ́ kí n dókè lọ́rùn àti ìfẹsẹ̀rẹ̀ àjò mọ́ ń bọ̀ ẹ má gbé kúrò Orísun ni ètò la kì í yín ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ara lé mo mọ̀ pé ti gbádùn ìjó ti ẹ gbádùn orin ti àfihàn mọ̀ ẹ mọ̀ pé ti mọ̀ pé a máa fún yín tán ni mo sọ lẹ́ẹ̀kan nígbà tí mo fẹ́ lọ lẹ́ẹ̀kan mo ti máa máa lọ tí a máa padà dé báyìí yàrá àlejò mi ni màá ṣí sílẹ̀ mo ti ṣí yàrá àlejò mi sílẹ̀ àlejò mi ti wọlé wá <laughs> ẹ fẹ́ wà àlejò mi orúkọ wọn ni Olúdáre Táyé Jacob gbajúgbajà ni wọ́n ẹ má introduce wọn àwọn fúnra wọn àbí ẹ jẹ́ kó ṣe kí ni ẹ jẹ́ kó bá wa gbé wa ẹ mu àlejò mímu ah, ẹ ti kí ló ṣẹlẹ̀ náà ah, mo sọ fún fẹ́ẹ́ pé kì í tiẹ̀ ju báyìí bẹ́ẹ̀ sáyà ah, ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé tó orúkọ mi ni Olúdáre Táyé Jacob aka hmm. Energy nájú ọ̀rọ̀ ní bó jẹ́ pé nájú ọ̀rọ̀ náà ni ká ṣe kí ni ká sọ kó ṣe kí ni kó dùn kó gbọ́n káwọn èèyàn gbọ́ sí. bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe rí ẹnájì níbo lẹ ti rí ẹnájì ṣé ẹ ń lo àwọn ọkọ pé dàn ọmọ yìí máa ń jà àbí ọmọ yìí máa ń ṣe bá pọ̀ lẹ ṣe rí ẹnájì kí ló mú ẹnájì wá kí ló fún yín ẹnájì yẹn gangan náà jẹ́ kí gbọ́ ẹ káwọn alẹ́ náà gbọ́ sí. ah ibi tí orúkọ yẹn ti jáde ni ìgbà tí mo wà ní ìlú òyìnbó tá lọ fún fitri. so ó ní okùn kan tí a máa jù sí òkè láti gùn sàn ṣùgbọ́n gbogbo wọn ń jù ú mo bá dé bẹ́ẹ̀ pé à ah, kúrò ń bẹ́ẹ̀ à ah, gẹ́ energy person ń hmm, mo yé juwé kan so gẹ́ kan wá ní à ah, energy kan ṣe ń pè mí ní. energy láti gbà yẹn ni pé ẹ̀yin lè lọ ṣojú àwọn nàìjíríà nílùú òyìnbó áá energy pọ̀ lóòótọ́ táwa lẹ́ energy <laughs> báwo ni energy ṣe wà kí ni energy ń ṣe wọn pé kò sí kò sí tíyẹn bá wà náà láyé yẹn máa ní nǹkan tíyẹn ń ṣe báwo ni energy ṣe ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ yín torí pé òdú ni fẹ́mi òdúdẹ̀ ní fáwọn aráalé ṣùgbọ́n ẹlòmíín wà tó yẹ pé kò mọ̀ yín délédélé kò mọ̀ yín díjúdíjú ó kò mọ̀ pé èèyàn kan wà tó ń jẹ́ Táyé Jacob tolúdáre Táyé Jacob bọ́ ó fẹ́ mọ̀ sí nípa yín ẹjọ́ mi sọ fáwọn aráalé. nǹkan tí mo ń ṣe ni music producer mo dẹ̀ ń produce. ìyẹn olùdarí orin. orin bẹ́ẹ̀ ni tó bá ń lùlù sí orin Come mix come master iṣẹ́ ti mú wọn dáadáa ni. èmi náà lórin ni mí o mm. mo lè kọrin o ṣé kí n bẹ̀rẹ̀ sí ní kọrin sí ìjọba fún mi ní beat. ṣé máa produce yẹn o ṣe. sí wàhálà ń gbà yẹn wọ́n ní pé music producer làwọn olùdarí orin gbogbo àwọn orin takasúfè tá a máa ń gbọ́ yẹn wọn náà wọn náà wà lára àwọn tó produce ẹ yẹn kí lẹ wá tí wọ́n ń ṣe. Um, i'm a movie producer also. ẹ wá tàyínà jù kí ló ṣẹlẹ̀ náà ẹ̀yin kan náà lè ń produce àwọn olórin ẹ̀yin kan lẹ produce àwọn eléré ìtàgé kí ló dé ah, ah báwo ló ṣe jápọ̀ mọ́ra wọn kí ló báwo lẹ ṣe mú báwo lẹ ṣe pàdé ẹ̀. orí ọ̀fẹ́ ọlọ́run ni hmm, orí ọ̀fẹ́ ọlọ́run ni. ṣe lè ṣàlàyé bẹ ṣe bẹ ṣe ń ṣe méjèèjì papọ̀ torí àwọn olórin gan tó sì ń kọ́kọ́ ń kọrin tó ń filé ẹ̀ lẹ̀ tó sọ pé location wọ́n lè lọ shoot báyìí kọ́ lọ shoot eléyìí àwọn gan wọn ò tí ì gbélé káwọn sọ pé kíyàn wá mú odidi iṣẹ́ méjì a ṣe ti eléré ìtàgé a tún ṣètò olórin báwo lẹ ṣe ń ṣe pàpàbẹ ti fìkànlẹ̀ fún kàn ẹ káwọn ará ilé orí ọ̀fẹ́ ni o orí eh. ọ̀fẹ́ lèèyàn rí gbà. orí ọ̀fẹ́ wo lẹ rí gbà jẹ́ kí mi mọ orí ọ̀fẹ́ yẹn. Ah, ah, jẹ́ káwọn ará ilé mọ̀. tó kẹ́yìn náà lè rí orí ọ̀fẹ́ yẹn. ẹ kẹ́mi náà lè lórí ọ̀fẹ́ yẹn kájọ lórí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ yìí náà ni kájọ lórí ọ̀fẹ́ káwọn alẹ́ náà lè bá. Ah, ẹ eh, tí tí bá níṣẹ́ ní location tó jẹ́ ti movie mo ní àwọn ọmọ tí mo ti train nílẹ̀ tí wọ́n kàn bá mi gba voice artist tó jẹ́ olórin sílẹ̀ so tí n bá wá dé láti location màá lọ mix màá lọ master àwọn iṣẹ́ yẹn màá dẹ̀ fún ẹni tó ní oh, iṣẹ́ hmm. a jẹ́ wípé energy yẹn gangan tẹ́ ẹ̀ ń jẹ́ yẹn hmm. ẹ tún pọ energy yẹn báyìí hmm. ẹ tún wá pọn sára àwọn ọmọ pé ó yá ẹ̀yin náà ẹ lọ lo energy yẹn gangan ni energy. àbí tó lè bọ́ sí lára ni. ẹ bí alẹ́ yẹn tó bẹ̀mí gan lẹ́nájì ẹ̀yin ẹ̀nájì ti ń gan èmi gan fúnra mi èmi gan lẹ́nájì abẹ́rẹ́ ìrìn ẹ̀yẹ̀ra lẹ́ẹ̀rí ẹ̀rẹ́ ẹ̀nájì ṣọ́dà ẹ̀yìn ẹ̀nájì rẹ̀ nà. ó wá tó eh, múfì yìí mélòó tí ó ti wà níta àbí tó yẹn pẹ̀ ṣe lọ́wọ́ ìwọ ni. fíìmù alákọ̀ọ́kọ́ tí mo ṣe òun ni ìfẹ́. Hmm, ìfẹ́ bí ejì òwúrọ̀ <laughs> ó yá ẹ̀ mò ń gbọ́ ẹ bá mi sọ sí. ẹlẹ́kejì ni agbódegbà ẹlẹ́kẹta ọlọ́dẹ ẹlẹ́kẹrin igi ńlá ẹlẹ́karùn ọba ẹwo. bàbá o ẹnájì wọn lẹ́nájì làwọn èmi náà kọ́ gbọ́n pé ẹnájì ni wọ́n mímọ́ pé àwọn gangan lẹ́nájì ẹ ṣe ń pè é pé tẹ́lẹ̀ mi lè pé iṣẹ́ fíìmù kan gan tí bá níyàn ṣe fíìmù kan lórílẹ̀‐èdè yìí kò kéré rárá ká máa sọ pé ọmọ àti ń lọ ọmọ àti ẹ̀yin ara lẹ́jà iná ti wẹ̀ iná mọ̀ pé iná ti wẹ̀ pé àwọn lọ́ọ́ ṣe àwọn gangan ni nígbà tẹ wá ṣe fíìmù yìí hmm. àwọn àdójúkọ wò lẹ rí torí pé mo mọ̀ pé nínú fíìmù láyè síyìn àwọn piracy ti bà wọn ti bà èrè jẹ́ fáwọn oníṣẹ́ hmm. ọlọmọye ká ṣiṣẹ́ fọmọ ẹ lọmọ jẹ ọlọmọ àti jẹ ká ṣiṣẹ́ fẹ́ni ẹlẹ́ni láti jèrè wa báwo lẹ ṣe wá ń ṣe nípa tòwó àbí nípa tí lókòṣàn kókò dàtú sáàbò púpọ̀ náà kó kó fún wa náàbò lórílẹ̀ ah. àdúrà tí èèyàn máa máa gbà ni pé kí wọ́n dáwọ́ ẹ̀dá ọwọ́ piracy yẹn dúró. àmín. because ó ń affect wa irú àwa tá a ṣẹ̀ ń grow yìí sìn gbogbo capital tá à ń kulè lórí orí ọ̀fẹ́ ọlọ́run la fi ń rí owó yẹn padà so àdúrà tí èèyàn máa gbà ni pé kọ́lọ́run jẹ́ kán dáwọ́ piracy dúró bẹ́ẹ̀. àwọn mọ́bì tẹ̀ tí wàá ṣe yẹn ewó lẹ́tí gba àmì ẹ̀yẹ fún bóyá níbí ni mọ̀ pé àwọn òyìnbó náà máa ń wo eré wa ṣá bóyá tó ti pè yí pé hello energy ṣó lè wá sí ibi báyìí báyìí láti wá ṣé àwọn awọ́ọ̀dù wo lẹ ti gbà lórí torí ẹ ti ṣiṣẹ́ gan o energy àwọn èwo lẹ ti gbà bí èwo lẹ fojú sùn pé ó yẹ kó gba awọ́ọ̀dù. lórí iṣẹ́ ti ọba lùfọ̀n wọ́n pè mí ṣé mọ̀ àwọn èèyàn wa ní nàìjíríà yìí wọ́n á ní à ó gbọ́dọ̀ mówó wá kó tó gba ilé kó tó ṣe ilé ṣùgbọ́n èmi máa ń dá wọn lóhùn ni pé ọwọ́ iṣẹ́ ọwọ́ mi ló máa fi mí hàn pé mo deserve award kì í ṣe pé màá fowó rà most of them ti wà ń bá mi sọ̀rọ̀ mọ́. torí pé ẹ̀yin ò fẹ́ ṣe màgòmágó láti fi ra mi ẹ̀yẹ. tí hmm, mo máa ṣiṣẹ́ mi dé bẹ́ẹ̀ ni. Hmm, ìyẹn ni pé iṣẹ́ yín ìlàkàkà yín yẹn àwọn kọ̀ọ̀kan ló máa wọ pé ah, energy gbìyànjú ní iṣẹ́ jẹ́ ká fún òun ló tọ́ sí ẹ̀yin ò kàn sọ pé ẹ fẹ́ máa fowó láti inú àpò kẹ́ máa dó kẹ́ máa ọ́ ní kò dáa kéèyàn máa fi ṣíbí bomi sókun ẹ̀yin ò fẹ́ ṣe yẹn ẹ̀yin fẹ́ kí ah. iṣẹ́ yín gangan kó ta yín yan kó jẹ́ kẹ́ mọ̀ pé lóòótọ́ o energy gangan òun làmì ẹ̀yẹ yìí tọ́ sí ẹ̀yin ara lé ẹ má lọ torí pé mò ń padà bọ̀ ìbéèrè wà nù mí ìbéèrè dẹ́ yìí náà dẹ̀ tètè fi ránṣẹ́ pé ẹgbẹ́ energy wà àti pé energy dé báyìí ìbéèrè yìí yẹn ó sì wà lọ́wọ́ mi mo dẹ̀ mọ̀ pé energy àbẹ́ni dáhùn ara lé ni power. olówó alẹ́ question and answer yẹn àwọn rẹ́ẹ̀dì láti fún wa ẹ má ìsìn lọ́jọ́ kí n dókè lọ́n kémi àti energy ká lọ lu energy yìí ká lọ fi jó ká lọ fi gbé bọ́ọ̀dì wa à ń bọ̀ àti dé. energy ẹ rò pé bẹ́ẹ̀ fi energy tí ẹ bẹ́ẹ̀ fi energy tí ń kó energy tèmi lọ kó possible ilé ilẹ̀ ti wá bá mi mo jẹ́ kẹ́ mọ̀ pé energy ju energy lọ ẹ bí mo ṣe ń mú jò yẹn mo ń mú báyìí mo ń lọ báyìí mo ń lọ báyìí. ẹ káàbọ̀ padà yẹn ara ilé mo ṣe wà pẹ̀lú energy o mo mọ̀ pé orin tí mo jù sí yẹn ẹ gbádùn energy. mo enjoy mo enjoy. èyí náà gbádùn. ah mo ju mo ju bẹ́ẹ̀ ni o ó sì ń tẹ̀síwájú pẹ̀lú energy yẹn Mr. Táyé Táyé Jacob bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú wọn ìbéèrè yẹn wà ńlẹ̀ mo mọ̀ ẹ ti sọ pé kí n má gbàgbé mi ò lè gbàgbé báwo ṣe má gbàgbé nǹkan tẹ́ sọ fún mi kí n béèrè lọ́wọ́ Mr. energy mi ò lè gbàgbé energy energy. ó yá shoot. tí ẹ bá jẹ́ energy torí mọ̀ wípé nǹkan ibi tẹ ẹ ní ẹ lọ sí òkè òkun hmm. nígbà tẹ débẹ̀ ni ẹ fẹ́ ju òkun kan. a fẹ́ gun mountain sí other side. ǹjẹ́ ẹ lè sọ nǹkan tẹ lọ ṣe lókè òkun yẹn fún mi. ah ẹ mọ̀ nàìjíríà máa ń change destiny àwọn èèyàn nípa education nípa education. nípa education. science student ni mí ìgbà tó máa fún mi ní admission ní UNAD wọ́n fún mi ní public admin ó yàtọ̀ síra wọn. gédégbé. gédégbé àbọ̀ ah, mo dẹ̀ gbìyànjú mo bẹ̀rẹ̀ ó ní máa kan dáàdì mi sì wà ní ayé ńgbà yẹn ló wá sọ́dọ̀ wa pé ah, ọmọ yín tó máa ń lùlù ní ṣọ́ọ̀ṣì yìí hmm. ó ṣe lọ sí òkè òkun láti lọ study bí orin hmm. so èmi àti twin brother mi wálé ni dáàdì bá pè mí torí kọ́ọ̀sì yẹn náà mi ò fẹ́ lọ mo ní màá dúró ṣe another jump. so dáàdì bá béèrè lọ́wọ́ pé ah ó gbọ́ ṣé wàá lè lọ mo ní dáàdì kò sí nǹkan tó fi ń ṣèyàn pé màá lọ sí òkè òkun lọ study music àwọn ah, dẹ̀ ní òkè á dey apply admission ọlọ́run nǹkan tó bá apply fún náà fún ẹ kò sí pé dàbí nàìjíríà ah, ah, ń bì orúkọ mi tún jáde ní yorùbá education ìgbà tán fún mi pé yorùbá education science student kí ẹgbẹ́ inú ẹ̀ wù ú kí wá lọ sí Yorùbá education. wọ́n fẹ́ kẹ́ mọ̀ wípé èdè wa yìí kò gbọ́dọ̀ parẹ́. àìrọ. bẹ́ẹ̀ ni nígbà tá wá dókè òkun yẹn kí wá lọ kí lẹ lọ kà nígbà tẹ dókè òkun. mo study audio production bí wọ́n ṣe máa ń mix live song digital um, live song yẹn náà ń pè ní analog okay. digital yẹn ni wọ́n ń pè ní èyí tí wọ́n ń lo kọ̀ǹpútà tó fi ń ṣe beat òun náà ń pè ní digital so ìgbà tí mo dẹ̀ ṣetán tí mo parí mo wá wá sí nàìjíríà so ìgbà tí mo dẹ̀ dé sí nàìjíríà bàbá yìí náà ni èló náà ń ta sound card wọ́n ra sound card lẹ́tà ten ten àwọn tó ń bá ti mọ̀ pa production. wọ́n ti a ti yé wọn a ti a ti mọ̀ pa tẹ́ ẹ̀ sọ. <laughs> lẹ́tà ten ten láyé ìgbà yẹn hmm. wọ́n ra wọ́n ṣe everything mo bẹ̀rẹ̀ sí produce. energy àwa hmm. jẹ́ pé òkè òkun òun lẹ ti ka music production yín. Oh, ó ti yẹ́ yín náà yára lé lọ́pọ̀ ẹni kí n jẹ́ kó yé yín mo ti bèrè ó dẹ̀ ti ṣàlàyé fún wa ó ti yé wa hmm. nísìnyí tó bá jẹ́ wípé ẹ wá lọ sí òkè òkun láti lọ ka music production ṣẹ̀pẹ́ sọ́nsìn pọ̀ fún yín ọ́ fà yín láwọn oríṣiríṣi hmm. oríṣiríṣi ara ẹ̀ náà ni Yorùbá wà tó bá yẹn pé ẹ wá tiẹ̀ lọ ṣe olórin dé àbí ẹ tiẹ̀ wá darapọ̀ mọ́ àwọn olórin ẹ̀ darapọ̀ mọ́ àwọn oní eré ìtàgé hmm. kí lẹ rò lè máa ṣe ná. Ah, pásítọ̀ ni o Hmm. energy <laughs> energy ẹ ṣàlàyé fún mi ẹ ṣàlàyé mò ń gbọ́ àwọn ilé kan ń gbọ́. cac mo ń lọ torí pé mo máa àtẹ́wọ́ pa àtẹ́wọ́ mi ló ládùjù ní dáàdi àti mọ́mi ni pé ó dàgbọ́ wàá lọ sí theology. ẹ̀gbọ́n ṣé sí èbó ìpá wọn láwọn ṣé cac máa ń pàtẹ́wọ́. a ah, pàtẹ́wọ́ tó bá dójú ẹ̀ o cac bọ́ cac ni mí ní abádélé jọ ẹ̀ dáàdi náà ti bẹ̀rẹ̀ hmm. pé à táyé pé ok àá lọ ṣe ìrìbọmi ẹ mọ àwọn ẹ̀mí tó máa ń gbìyàn níbi ló gbé mi o. níbi òbí wá fẹ́ ríyàn bọ́ mi. ó ti yé yín èmi ó ti yé yín èmi ló gbọ́dọ̀ tẹ̀lé yàn ní pé ó ti dà tún bí. exactly kó tó dẹ̀ fani pé mo ti lọ mú àsọmọ alàgbà mo ti lọ mú nǹkan kan. my my pastor tó bí rẹ o pastor tó bí rẹ o mò ń gbọ́ yàrá lè gbọ́. ìgbà tó tì mí bomi tọ́ba rẹ ló já. ẹ̀mí gbé bàbá sókè. ẹ̀mí ọ̀rọ̀ mi mú so mi ò wọ́n rò pé bẹ́ẹ̀ mi mi wọ́n ṣe gbé mi sí kọ́lá àkọ́mọdé asùn síbẹ̀ abádélé dádì àti mọ́mí wọn bá pè mí jókòó ah, wọn lẹ́mí gbé èmi mọ̀ pé ẹ̀mí ò gbé mi wá lọ sí theology school kò di pastor. ogun kò gbaṣẹ́ ah, ah. ìránṣẹ́. kí ẹ mo pe ṣé lórí nǹkan tí mo mú náà ni kí n wá lọ theology school báyìí so mi ò bá di pastor. Hmm, wọ́n ní tó wọ́n jẹ́ pé àwọn ò lọ sí òkè òkun láti lọ ka music tó mọ̀ pé music tí wọ́n lọ orin nìkan kó lè ṣe náà lọ fi switch padà sí movie ó wá pé à ah, movie lẹ́kìn tó máa ṣe acting mọ̀ kó tó bá kó wọ́n lọ sókè òkun láti lọ ka music wọn ní pásítọ̀ làwọn máa jẹ́ bóyá bàná bóyá bá tiẹ̀ máa gbàdúrà báyìí. Ah. energy. ẹ̀mí rèpè yẹn gbé mi energy irun tó wà lórí yìí hmm. ṣé èmi pé wọ́n sọ ọ́ ní lóòótọ́ àti mọ̀ pé endsars endsars endsars bọ̀ irun tó wà lórí ṣé ẹ̀tì ẹ̀rí ẹ̀kọ́ kọ́kọ́ dání dúró kó rò pa ah, bọ́ sí bíbá fún mi irú irun wo nìyí kíníkan kíníkan torí ṣé kò ẹ rí challenges àbẹ́ ẹ rí ẹni anything tó tẹ ṣẹlẹ̀ sọ fún mi bí ẹ tẹ ah. rí any harassment rí lórí irun yìí. nígbà ayé that was twenty thirteen hmm. ní ọgbà ń bì mo rántí dáadáa tí sars wọ́n dá mi dúró wọ́n ní yahoo boy ni mo ní yahoo bíi ti báwo wọ́n gba fóònù mi wọ́n wo fóònù wọ́n ní bó mo ti rọra fóònù mo ní mi ò ń ṣe yahoo mi ò dẹ̀ bèsè nàìjíríà ẹ̀gbọ́n ẹ̀ rí international number ń gbà yẹn ó bá mú fóònù bá pe ẹni tó wà lọ fóònù mi ló tún fi pè wọ́n ó bá pe ẹni ẹni hello we are police officer is this a scam ìyẹn ní àbáyé ṣé mo lè sọ. ẹ ẹ lè sọ mm-hmm. ọ ṣàpè wọn gbà tó pé wọn ní ẹ fòun ránṣẹ́ ó fòun ránṣẹ́. so mo ti rí so many challenges like that even yeah one of my friend a lọ sí chọ́ọ̀chì náà ní adẹ́ńbọ̀ lálẹ́ ní night vigil and drive bọ̀ ọlọ́pàá dẹ̀ dá wa dúró bọ̀bọ̀ yẹn ò dáhùn wíìkì yẹn ni um, wedding ẹ̀ wọ́n dẹ̀ shoot ìbọn so ìbọn yẹn dẹ̀ wọ ẹ̀yìn mọ́tò ó dẹ̀ gba bi apá ẹ̀ kọjá sí inú ẹnjì àwa ò tiẹ̀ mọ̀ àwa sì ń drive lọ kó tó bí three seconds ó kàn ní à energy ọwọ́ òun tutù ń ṣe kinní kan bá ṣe òwúrọ̀ ló di ẹ̀jẹ̀ a bá tàn padà a lọ bá wọn a bá wọn po àṣà hmm. pé àṣà settle everything. ṣé ọ̀rẹ́ yín tán yìí bọ̀ fún yẹn náà ṣé torí irun ni àbí torí bí ìmúra ṣe pé mìíràn náà ń gbà mí náà. ẹ ẹ ẹ mọ̀. torí ẹsán sì pé lè jọ sílẹ̀ sí ń bọ̀. bẹ́ẹ̀ ni ṣe rí Nigerian police mentality ó wà wrong tó ń bá ti rẹ́ni tó múra jù wàhálà ni tó ń bá rí pé wọ boots ó wọ jeans ó nice ìgbà kan slippers mo máa ń wọ̀ lẹ́yìn àárín ọgbà ń bì. kí ló dé Ah, wọ́n ń dáyàn dúró ni wọ́n á kàn bẹ̀rẹ̀ sí máa mú lẹ́sẹ̀ èèyàn nígbà yẹn ni o mi ò sọ ìsìn mọ́ after endsars o hmm. nígbà yẹn hmm. ah, a jẹ pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn ìjọba wa tí wọ́n jẹ́ ká pa wọ́n rọ̀ ẹnàjì ah, hmm, ìbéèrè yìí tún fẹ́ fún yìí àwọn aráalé ni mi ò gbọ́dọ̀ gbàgbé mi náà dẹ̀ ṣetán láti gbàgbé ẹnàjì ẹ ti marry abẹ́ ẹ ti marry. ah mo ti marry o. ẹnàjì ni mo ti marry. ọlọ́wọ́ àwọn ò ṣe single o àwọn ti marry. pẹ̀lú ọmọ mẹ́rin gan ni. lágbára ọlọ́run ọlọ́run á wò wọ́n ọlọ́run á dá wọn sí. mo ṣe ń lọ twenty ah. father of nation. kò sí wàhálà bẹ́ẹ̀ kó ní twenty day ni ẹ jọ ẹ bá mi sọ handle yín fáwọn ará ilé ńgbà yẹn. Ah, mo wà ní orí ig that's instagram mo wà lórí facebook lórí ig mi ni uh, ah, olùdarí underscore taye jacob then ní uh, facebook olùdarí Táyé Jacob ní Twitter olùdarí underscore Táyé Jacob. bẹ́ẹ̀ ṣe lo gbogbo ẹ̀ nìyẹn ṣé kò ṣe pé bẹ́ẹ̀ ẹ kọ́ bákan bákan bẹ́ẹ̀ ṣe lò ó nìyẹn. bí mo ṣe lò ó nìyẹn. kò sí wàhálà ẹ wò orí ètò Àkíìyín la wà yìí. mo dẹ̀ mọ̀ pé ó ti ń gbé yín nínú ó ti ń gbé yín nínú àwọn tẹ́yìn náà fẹ́ kí àwọn máa fi láǹfààní kan ẹ máa kéèyàn kan ẹ máa sọ irú orin tẹ nífẹ̀ẹ́ sí jùlọ tá máa bá yín fi sí. ah ìyàwó mi ni mo fẹ́ kí. Hmm ó ní igi lọ́gbà. igi lẹ́yìn ọgbà. ok mi ò gbọ́ yorùbá. èmi náà mọ̀ bẹ́ẹ̀. igi lẹ́yìn ọgbà ìyàwó mi ni mo hmm. ni mo fẹ́ kí. kí lorúkọ ìyàwó yín gangan. mi ò fẹ́ kí àwọn Kùtúndé Adéjùwọ̀n lọ gbà lẹ́yìn ẹ má jẹ ẹ má jẹ ń darú ẹ má jẹ ń darúkọ ẹ̀ irọ́. bọ̀ ṣàfẹ́ kíyàwó yín. mo fẹ́ kíyàwó mi àtà. olùdarí táyé jacob ní àwọn kíyàwó àwọn ọ̀nà àwọn onígi lẹ́yìn ọgbà wọn ó ní mo lẹ́wà fẹ́ kí n bá yín ní ọba mi fi sí fún yín. bùgá mo fẹ́ kó máa bùgá gbogbo àwọn boys tán wà sùn ẹ kọ́mọ́ díẹ̀ ó yẹ yín. ẹnájì náà ti fẹ́ dẹ́nájì padà sókè ọ̀nà àwọn fẹ́ kẹ́nájì yẹn wálẹ̀ rárá ọ̀nà kẹ́nájì yẹn ṣe kí ni o kó máa lọ sókè ẹ wo mr energy yes ma energy papa èmi náà fi vibes yẹn èmi ẹ̀ mọ̀ pé mi gan-an ò sùn kí wàá ní ìmọ̀ràn yín fún àwọn tó ń wọ ilé tó ní mọ̀ pé àwọn tó wà nílé náà lèmi wà tó yẹn pé òun náà rè lọ́kàn pé òun náà fẹ́ ṣe lè ẹlòmíì dẹ̀ ti rò pé òun kọ̀ wà lójú kan ni kí ni àmọ̀ràn yín fún àwọn kọ́mì. fún àwọn kọ́mì hmm. àmọ̀ràn tí n bá múlẹ̀ o lè ṣiṣẹ́ fún a o lè má ṣiṣẹ́ fún b hmm. orí tí oníkálukú gbé wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn orí kan wà wọ́n ń síyàn hmm. àwọn orí kan dẹ̀ wà wọ́n ń síyàn kan tó di èèyàn nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé anything you are doing tó bá ń ṣe tó bá ní passion fún máa ṣe lọ kó dẹ̀ fi àdúrà tì. ẹ gbọ́ o nǹkan tí Mr. Olúdáre Táyé Jacob sọ fún wa energy wọ́n ní orí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní lágbára ọlọ́run orí èmi àti òkùnkùn ní takò wá ah. eléyìí ni màá fi máa sọ fún yín pé ẹ pàdé àlejò mi nígbà tí mo ṣe ti bá tún pè yẹn sí madam. Ah. èmi ti ẹ̀kọ́ fẹ́ pè yín ṣé táwọn alẹ́ bá ní kí n pè yín wá ṣé ẹ tún máa wá Mr Energy ẹ sọ káwọn náà gbọ́. ah tó bá fẹ́ kí n wá na two things ló máa involve na. kí ni àti kí ni. alákọ̀ọ́kọ́ jet lè máa fi gbé mi lé. ẹlẹ́kejì ẹ máa bá ń kó ọtí sínú ẹ̀ tẹ́ pé ah ṣe wá rò pé ṣe wá rò pé Orísun kéré ni kí ni mélòó mélòó jet ṣe rò pé Orísun ṣe jet nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ̀yin ara lé ẹ má wọrí tẹ bá tuntun fẹ́ rí energy ẹ jẹ́ kí èmi mọ̀ èmi abáyín lọ jet yẹn private ni kò kí n ṣe kíní private jet máa fi wọn wá mi níbi jù báyìí lọ pẹ̀lú àlejò mi lọ́jọ́ ti tòní káfí ẹ wò ètò ó sì lọ síwájú o ṣùgbọ́n àlejò mẹ́kì yọ̀ǹda wọn káwọn ṣe kíni káwọn wọn àlọ́kọ́ yìí lọ bá ìyàwó wọn Mr hmm? Energy ti gbélẹ̀ fún amúkálá. Kiss Daniel. Hmm? Kiss kiss ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn mú padà bọ̀ tí wọ́n á dé màá máa sọ fún yín pé ó dìgbà kan náà. ẹ káàbọ̀ padà mo lérò pé ẹ gbádùn orin tá a fún yín yẹn ijó yẹn mi ò tẹ̀fẹ́ yẹ kó wéèsì mi mo mo mo ṣe ń lọ báyìí mo tún padà mo ṣe ń lọ báyìí mo tún padà báyìí mo mọ̀ ń pẹ́ gbádùn ẹgbọ́n kan sálejò mi sọ hmm, àlejò mi àlejò mi Mr Energy Energy Man ẹgbọ́n kan tí wọ́n sọ fún wa ẹ jẹ́ ká mọ̀ wípé ìgbìyànjú òpin ò tí a bá ń sapá wa tá à ń gbìyànjú tá à ń gbìyànjú ó di dandan ká débẹ̀ ẹgbọ́n kan tó sọ wọ́n ní láti music producer ọgbẹ́gbẹ̀ ọgbẹ́ lọ sí orí movie producer ó tún kúrò ń bẹ́ẹ̀ ó wá di actor ah, ah, ó kàn fà lè jò bí ẹ̀yin náà gbọ́ mọ̀ pé gbọ́dọ̀ torí pé ẹ̀yin náà lẹ́ni ká gbọ́n wá adẹ̀ ti fún yín ní ìbéèrè gbogbo ìbéèrè yẹn àlejò mi gbáradì wọn gbáradì wọn ọtẹ jẹ kó mo ṣe ń jù báyìí làwọn náà tún da padà ìbí náà tún fún yàrá lé pé àyà ara lé bó ṣe é lọ rèé o bẹ́ẹ̀ ni ètò sì tẹ̀sán akínyìn la ṣì wà èmi ń kínyìn àlejò mi náà ti kínyìn àwọn náà ti kó lólùfẹ́ wọn èmi náà tún wá da padà fẹ́yìn olólùfẹ́ tèmi náà tẹ wọn lé pé báwo ni mọ̀ pé dáadáa lẹ wà ẹ̀ẹ́dẹ̀ ẹ má gbé kúrò Orísun ni bẹ́ẹ̀ ni èmi náà wá ń mo ń fàsìkò yìí kí gbogbo àwọn tẹ́lẹ̀ yẹ kẹ́mi náà kí torí àwọn àtẹ̀jíṣẹ́ ti pọ̀ lóríṣiríṣi àwọn kan jọ̀sí ń kàn bílẹ̀ kó má tẹ̀sí kí lóde òfin bá wa kéèyàn wà mo ní bá pọ̀ mi ṣe ní má bàá yín kéèyàn yín mo mọ bá yín kí wọn nà àwọn èèyàn yín gangan èèyàn tiwa ni àwọn èèyàn ti yín gangan sẹ́ àlẹ́ èèyàn tiwa èèyàn tiwa gangan náà nǹkan èèyàn yín ni bẹ́ẹ̀ ni mò ń fi àsìkò yìí ṣe happy birthday Tímọ́yọ̀sọ́rẹ́ Rejoice Fámúyìíwá bẹ́ẹ̀ ni o happy birthday to you ìgbà bẹ́ẹ̀ ló fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ pé kí bóun kí ọmọ òun dáadáa igi àkọ́ṣẹ́ òun pé ah ẹ̀yin lójú òun gangan ọmọ yìí máa fi tí o bẹ́ẹ̀ ni mo ń ṣe happy birthday sí Rejoice Mọ́yọ̀sọ́rẹ́ Fámúyìíwá igba ọdún ọdún kan ni bó ṣe ṣe ọdún yìí wàá ṣe púpọ̀ púpọ̀ púpọ̀ láyé nínú ọlá nínú owó àti ní àlàáfíà èyí náà mo wá fi ń ṣe happy birthday sí ìbùkún olúwa Lawrence ìbùkún olúwa Lawrence ah, ẹ wò ó hmm, tí n bá mọ̀ pé ìfẹ́ pọ̀ ìfẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni olólùfẹ́ ẹ̀ ló fi ránṣẹ́ ó ní kí n bóun kí ìyàwó òun ẹni bí ẹ̀mí òun ẹ̀ ah, ó tí mọ́ bẹ̀rẹ̀ sí ní sọ bó ṣe bó ṣe bó ṣe kọ gbogbo kínní ah, ilẹ̀ àkún ẹ ẹ má kí ìfẹ́ gan ṣe èmi gan nífẹ̀ẹ́ má yẹ kó kínní kan wọ́n ní kí n sọ pé happy birthday to you wípé ìgbà ọdún ọdún kan ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ púpọ̀ ìwà tó dẹ̀ ń wù táwọn fi ń nífẹ̀ẹ́ yìí o èṣù èṣù òdíjẹ́ kó ṣìwà wo òní ṣìwà wo lágbára ọlọ́run èmi náà lè gbàdúrà pé òní ṣìwà wò torí pé èṣù ó máa ń tẹ̀lé àwọn obìnrin mi náà pé èṣù òdẹ̀ ní tẹ̀lé wọ lágbára ọlọ́run èṣù òdẹ̀ ní tẹ̀lé gbogbo àwọn obìnrin ta wà á ni mo fi ń happy birthday sí èèyàn wa èèyàn wa èèyàn tèmi èèyàn gbogbo wa ni bẹ́ẹ̀ ni o ọlájídé root baby root baby òrékelẹ́wà ọmọ tó ga tó ga bíi upstairs ẹ wò ọmọ yìí ga ó ga ọ̀pá tírìkọlẹ̀ ọkùnrin lọmọ yìí ọmọ tó dúdú tó ń dán ọmọ tí òwẹ̀ tó ṣe kíni ọmọ tí òwẹ̀ tó ń ṣe ọmọ tí òwẹ̀ tó ń glow bẹ́ẹ̀ ni o ọlájídé root wọ́n ṣe happy birthday sẹ́yìn oṣù yìí náà ni ìgbà ọdún ọdún kan gbogbo tó bá dáwọ́ ẹ̀ lé pátápátá báyìí ló máa máa yọrí sí rere à ń kíyín lẹ́tọ̀ ètò là ń kíyín bẹ́ẹ̀ ni ẹ̀yin náà fẹ́ jẹ́ kí mi náà bá yín káwọn èèyàn ti yín ni ẹ̀yin rò kó báwo lẹ́yẹ fẹ́ gbégbà má tẹ̀sùn ọkàn sán látàárọ̀ ni báwo mo ṣe lè káwọn èèyàn tèmi kò sí bẹ́ẹ̀ ṣe lè gbégbà gbogbo orí social media handle làwà tẹ̀bọ́sì àti tẹ̀sí at Orisun TV gbogbo sí social media handle táwọn sì mo lè sọ fún yín bẹ́ẹ̀ ni bọ́t kí n tó máa lọ ẹ̀yàn pọ́nà tún request fún orin ó ní àgbà K1 the ultimate ó ní kan mọ̀ fi orin yìí kí bàbá òun torí pé kí ni àgbà ni bàbá òun òun dẹ̀ lè pẹ́ torí pé àwọn lọ́tọ́ àwọn títí di dáwọn ṣe wà àwọn dẹ̀ lè pẹ́ pé ọlọ́run ò jẹ́ káwọn yà á bí àwọn yà á rẹ̀ èyí ni fi kí bàbá wa David Adétúnmọ̀ bí pé ọmọ wọn o ó ní kí n máa bá wọn kí wọ́n pé bàbá o ẹ̀ ẹ́ pẹ́ láyé àmọ́ bí wọ́n ṣọjọ́ ìbí ṣùgbọ́n ní kí n máa bá wọn kí wọ́n pé wọ́n á pẹ́ láyé iṣẹ́ tí wọ́n lè ṣe sílẹ̀ ẹni ẹlẹ́ni kò ní ṣe kí ni kò ní jẹ iṣẹ́ ọwọ́ wọn mo ní ìpàdé mi ní ìgbà tó bá tún ayé àná ó ti yẹ yín náà lórí Orísun ni o pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Sophia Abẹni má tẹ̀sùn mo lémi lọ́mọ awẹ́rin tí ò ṣe é tẹ̀sùn ẹ̀ ń wò náà ọmọ awẹ́rin ni mí o èmi lọ́mọ wọn ní ìlú Ìjẹ̀bú Òde ọmọ odò Ẹ̀gbọ́ lèmi Orísun la wà ó bẹ́ẹ̀ ni ètò akínyìn dẹ̀ ni káfíńrẹ́ pàdé nígbàgbọ́ tó bá máa jẹ́ akínyìn you.